الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أصحابه ومن والاه من تيسير وجمع الجلال من أصل محمد عندما nípa ọ̀rọ̀ sojú tó sọ ìforíkanlẹ̀ tí a máa ń ṣe nípa tàbátà rẹ̀ lórí mu. ọ̀rọ̀ kẹta tí a gbà níbẹ̀ báyìí ni pé tí ìyẹn bá ń ṣe méjì kan mo ṣe wá máa rí ìkàwé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ rẹ̀ wípé ìdọ̀ṣẹ́ta àhàjò ìwòsàn làásìkò. mẹ́rin ni hamusala sàbí mẹ́ta ẹ̀rí bisala sọlá sọlá ọdẹ wọlé ẹkùnrin aláàmọ̀sítà ikọ̀ ọmọ lórí èyí tó bá dá lójú ìtumọ̀ rẹ̀ pé kó dé mọ̀ báwọn ọ̀gá mẹ́rin ọgbà mẹ́ta. forí kalẹ̀ kó tó lè fi ọ̀sán lánàá. ẹ̀wá rí àǹtí méjì lórí mi. tá a forí kalẹ̀ lẹ́ẹ̀mejì àní ìtì láti má kára kàkà wá ìgbà sálámà lọ. sọ nígbà tó bá já sí pé èèyàn mọ kéèyàn kéèyàn èèyàn mọ lórí tó dájú èyí tó dájú yẹn náà ní kékeré kéèyàn sọ pé àbí mẹ́rin ni àbí mẹ́ta ni wọ́n dájú pé mẹ́ta ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́rin ni ẹni wàhálà ń sọ̀rọ̀ lórí ẹ̀. ခါလူလက်ထိုင်ဒါမှသူတို့မဲ့ရောမှာလဲ pé àdéhùn ìyẹn ìgbélé láti ìlú ìsàlẹ̀ ìkọ̀wé. ṣùgbọ́n lẹ́ẹ̀kejì mi òun jẹ́ oyè pé àmọ̀dá àmọ̀dájú dáadáa nígbà tá a tọ́ pàgbà àgbà mọ̀ forí kalẹ̀ tá a wá sí táyà náà máa ń wá tí máa wà ń dá owó wọn yọ yọ wá nígbà tí yẹn bá ń tún lọ fọlá gbàṣà yọ bá ta owó wọn lọ́wọ́ kọ́ wọn gbé yorùbá yorùbá kíná ẹ̀wọ̀n kíní yorùbá yá a sì máa gbàgbé àwọn sùúrù sáwì a lè fi ká síra wọn bí tọ́ bá yẹ kó ṣe sùúrù sáwì ní kọ́ọ̀lù kó forí kalẹ̀ méjì kó sálámọ́ ó lè ṣe júlù sàwé ẹgbà ìforíkalẹ̀ níbi lẹ́yìn sálámà èyí yóò bọ̀ láti ní méjèèjì òun ṣùgbọ́n tá a bá lè sọ bá a ti ṣàlàyé alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ tẹ̀lé àti kẹta tó ń ṣe pẹ̀lú ìmọ̀ ìdí tá a bá lè sọ àwọn ìgbà jù ẹgbẹ́ ọlọ́run àti